الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته على قف ولوبا وبعد ذا وبعد يقول أولجوس فنوا adáwọ̀pẹ́ fún lórí àwọn oore tí ó ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa àbẹ̀nàbà sọ́nà ọ̀tá alákó àlékún àwọn oore náà àtọ̀rọ̀ kí àti ìgẹ̀ tí ó pọ̀ fún anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ìtọ́lọ́run wá sáyé kó wá jẹ́ àánú fún gbogbo ayé ìkẹ́ ọlọ́run lọ́lọ́run kí ó máa bá kó bá àwọn ìyàwó rẹ̀ kó bá àwọn aráalé rẹ̀ kó bá gbogbo ọ̀sọ̀ hábà rẹ̀ àti gbogbo ẹni tí ó bá tẹ̀lé ìlànà wọn akírawa kó ìgbìyànjú akẹ́ni àtọ́kọ́ra kó òǹgbẹ̀kí ọlọ́wà sọ́nà wa tààlà kọ́mọ́sá ìgbà àwọn iṣẹ́ ìjọsìn wa tí a ń ṣe kí rọmọdán tó dé kó gbà lọ àti tá a ṣe nu rọmọdán àti tá a tún máa ṣe. ní tẹ̀síwájú lórí ìdánilẹ́kọ̀ọ́ nínú tíra tí a ń bá lọ tí ṣe. القواعد الأربع لشيخ محمد بن عبد الوهاب إبتي أتدرو هنا القاعدة الثالثة أما يكون لكيتا tí ó yẹ kí mùsùlùmí mọ̀ láti má fi já sí inú kòtò ẹbọ ṣíṣe sọlọ́wọ́ bọ̀bà ìkíọ́lá kí nípìnlẹ̀ yín sọ babayẹ́kọ́ yà mẹ́ pé àwọn kẹfìrí tí ànábì bá láyé oríṣiríṣi ni wọ́n bẹ́ẹ̀ náà lóríṣiríṣi ni tí wọ́n ń bọ ẹni tí ń pe àwọn màláìka wà nù ẹni tí ń pe àwọn tí wọ́n rí lẹ́ni eré wà nù wọn ẹni tí ń bọ àwọn ànẹ́bí ọlọ́run wà nù ẹni tí ń bọ òkè wà nù ẹni tó jẹ́ bọ́gibọ̀pẹ̀ ó wà nù wọn ẹni tí ń bọ òórùn wà nù wọn wọn ṣùgbọ́n anábà Muhammad sallá gbogbo wọn náà ló bá jà láì dẹ́ni kankan sí torí pé tọ́lọ́mọ bá subhanahu wa ta'ala tó pa aláṣẹ ni pé wà kọ́ ọtí lóhùn gbogbo ti gbogbo ẹlẹ́bọ hatta la takuna fitna tí ẹbọ òfin ní ṣẹ́kù lórílẹ̀ mọ́ torí fitinẹ tó wà nù áyà tọ́lọ ní kó má ṣẹ́kù mọ́ tábà lọ àwọn àfa wọn ní àṣírí ẹbọ ni táwọn bá tó ọ̀rọ̀ tí wọ́n ń bá bọ̀ á rí pé ẹbọ yẹn pé gbógun tì wọ́n tí òfin ní ṣẹbọ mọ́ lórílẹ̀ ọyà kó nà dínà lè la tẹ́sí ó fi di tọ́lọ́run ọba tó yẹ nìkan làwọn èèyàn máa sìn ìyẹn náà lànà bí wa Muhammad rasulillah ló ṣe bó ṣe gbógun ti ẹni tí ń pe òkè ẹni tí ń bọgi bẹ́ẹ̀ náà ló gbógun ti ẹni tí ń pe èèyàn ẹni tí ń pe màláìkà kò sópin aláàárín wọn kó wá sọ pé ní gbogbo iná ilẹ̀ ń pe tó yàtọ̀ sọ́nà ṣùgbọ́n yìí tẹ́ ń pe àwọn ẹni eré tí yín yàtọ̀ àbí kó sọ pé ní ẹ̀yin kọrin yó tẹ́ ń pe mẹ́ta lọ́kan ànábì ọlọ́run lẹ́yìn pé ti ń yàtọ̀ ànábì òsò nǹkan yà torí pé nǹkan kan náà ló pa gbogbo wọn pọ̀ òun náà ni pé wọ́n ń sin nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run ọba bàbá ń fún aláwọn ẹ̀rí lórí eléyìí nínú alukur'an karim kálíbà àmọ́ pé gbogbo wọn náà ni ọlọ́run ní kánẹ́lú wa muhammadu sallá kọ́wá àtakò ẹ̀rí pé ká má sin màláìkà àti kàyọ̀ fúnra wọn jọ gbogbo tàn tán pẹ́ màláìkà ẹ̀rí pé ká má àwọn ànábì ọlọ́run tó ń sìn wọ́n gbógun tì wọ́n àti ká ẹ̀rí àtọ́ ni ààrẹ ní eré lẹ́nìkan làwọn fi ń pè ẹ̀rí pé ká lẹ́pẹ́ gbógun torí pé àwọn ẹni eré yìí náà gẹ́gẹ́ bọ́lọ́run ṣe sọ àwọn náà ń súnmọ́ lọ wọ́n ń ṣiṣẹ́ eré wà lẹ́bi ìyẹn láàyò dà ẹni tó náà ń pe ọlọ́run wá mi wá ràn mí lọ́wọ́ irú ẹni bẹ́ẹ̀ kò lẹ́tọ̀ọ́ ká tó mọ̀ pòun náà ibi tí àtiwá máa tẹ̀síwájú lẹ́ni ni tí bàbá ti ń sọ fún wa tó wà dalilul ashjar wal ahjar ẹ̀rí pé kánábì gbógun táwọn tí wọ́n ń bọ igi tí wọ́n ń bọ òkè tí wọ́n ń bọ òkúta òun lélẹ̀ lẹ́yìn ìgbà tó ti sọ ẹ̀rí ẹ mọ̀ pé ní rí mọ́ àyè pé ní àtẹni rí táwọn èèyàn ń pè àpẹmọ màláíkà àtòkúta gbogbo ẹ̀ lọ́lọ́run ló ọlọ́run ní kí anábì àwọn sọ́lá kó ta ka wọ́n bọ́gí bọ̀pẹ̀ ẹ̀rí rẹ̀ táwa wọnú sọ́tò najim àárí nǹkan bíi aya 19 sí 20 ọlọ́run bá ọba àlékè ọlá ó ń sọ fáwọn ẹbí pé afárọ̀ ayétumọ̀ látàwálẹ̀ ọ̀zà sọ fún wọn bí wọ́n ní ti bíbí ti bíbá wí kí ló ṣe yín afárọ̀ ayétumọ̀ látà kí láǹfààní ti látà ìyẹn òòsà tẹ́ ń bọ kí láǹfààní tó lè ṣe fún yín wal Uzza kí ni ntẹ́ fẹ́ rí gbà lọ́wọ́ al Uzza wa manata thalithata al-ukhra àtòǹsà kẹta tẹ́ ń wárí fún kì í ṣe manata kí ni àwọn eléyìí kí ni a lè ṣe fún yín láǹfààní ìnira wọn náà fẹ́ fi kàn yín nínú ìkànnì ti sọ fún àwọn kèfèrí bẹ́ẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tá a dárúkọ yìí orúkọ òòṣà ni tó wà láàrin àwọn lárúbá ní aljaziratul arabiya lásìkò tiwọn ní arabic peninsula alákọ̀ọ́kọ́ tó gbajúmọ̀ láàrin wọn ní aláàtù wọ́n yẹ kó yẹ pé ní aláàtù yìí pé ẹni rẹ ni èèyàn dáadáa ni kó tó kú nínú dáadáa tí wọ́n ń ṣe àwọn èèyàn tó bá wá mọ́kàtán náà wá ṣe ájì bọ́n ṣe ń ṣe lásìkò gbàùn a máa fún wọn lóúnjẹ a máa ṣe dáadáa sí wọn nígbà tó kú àwọn èèyàn wá fílẹ̀ pé á ah, ẹni rẹ lọ wọn bá bẹ̀rẹ̀ sí í máa bọ́ bí látà tó jẹ́ ní rí bọ́dẹ sọ di òun sáré ọlọ́run á ń sọ fún wọn pé kí wọ́n á láǹfààní tí látà fẹ́ ṣe fún yín lẹ́yìn ìgbà tó ti kú tó lè fún yín lọ́mọ ni tó lè jẹ́ ẹ máa rí jẹ ni tó lè fi sọ rẹ̀ sọ yín. ayé pẹ́pẹ́ òun lágbára sí yóò ni ní ká níbi sọ fún wọn bẹ́ẹ̀. wọ́n ọ̀zá ẹlẹ́ẹ̀kejì ọ̀zá ń tiẹ̀ igi lòun igi wọ́n ní ó wà láàrin Mọ́kà sí Mọ̀dínà akọ́lé sí lẹ́gbẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ilé ìgbàlẹ̀. òfin aṣayàtìn yukallimuna an-nas àwọn èṣù náà gbàtà ti yẹn bẹ̀ láàyò pé àwọn ọmọ ẹjọ́ àwọn èṣù náà wá dúró síbẹ̀ wọ́n mọ̀ bá sọ̀rọ̀ tá a sì máa gbọ́rọ̀ wọn ìlẹ́ mọ̀ gbọ́n lẹ yorùbá nípa ìwọ̀n ìkan bá yẹn sọ̀rọ̀ àbó ọ̀sán tí ó sì máa sọ tí wọ́n ṣe fún wọn nígbà táwọn náà bá ti ṣètò rẹ̀ wọ́n yà pa nǹkan síbẹ̀ dẹ́gẹ̀ẹ́ lẹ̀ fún ṣètò ní wọn bá sọ̀rọ̀ tó sì máa gbọ́. wọ́n ní ṣùgbọ́n àwọn aláìmọ̀kan yẹ̀sùn lójúhàl anna hadha alladhi yukallimuhum huwa nafsu àti ìṣàjàrọ̀ àwọn máa rò pé àwọn agi igi látà yìí àbí àlùfáà yìí ló ń bá wọn sọ̀rọ̀ ẹ̀sìn mọ̀ pé àlùjẹ̀nu tó wà lára ẹni torí pé nínú àwọn igi tó tóbi ńláńlá àwọn àlùjẹ̀nu àmọ́ kó síbi àmọ́ sọ̀rọ̀ gbà tó yẹ pé yẹn tí ò tiẹ̀ tóbi àlùjẹ̀nu kó sí lára ká wá sọ pé gi tó ń tún bọ̀rọ̀ gidi sọ wọ́n lọ bẹ̀ wọ́n fún lẹ́tọ̀ rẹ̀ òun náà bá wọn sọ ọ̀rọ̀ tí wọ́n sì gbọ́ wọ́n ti ń bọ igi àlùfáà yìí wọ́n sì ń bọ́ rè bákan náà ìkẹ́ ẹ̀ta tí ọlọ́run bá sọ́nù àtàlà tó sọ nínú àyà ìwé náà ni monat nínú sàwọn náà ní ló wà láàrin ìlú mẹ́kà sí mọ̀dínà àwọn ìdílé tí wọ́n ní nǹkan ìjù náà ní alùkùzáà àti haúsá àti kásáràjì alùkùzáà àti kásáràjì àwọn ìdílé méjì tó wà ní mọ̀dínà òkùsá àkùnrin wọ́n jọ lòun sàyé wọ́n jọ máa ń bọ ni kẹ́sìn tó dé àǹtí àtọ́yàn bá fẹ́ lọ mọ́kà pa ẹja lọ mọ́kà o ẹja lọ ṣáájú báwọn ṣe ń ṣe nílànà tí wọ́n ń gbà wọ́n tán fẹ́ bọ́ ṣe ní gbéra àfikẹ́dédé mọ̀nẹ́tà yìí lọ́lọ́mọba sùfánà wà tán nígbà tó gbà nàbí dìde lọ́wọ́ ni kò máa sọ fún mi pèsè láàtà àti ọ̀zà àti mọ̀nẹ́tà yìí fẹ́rẹ̀ ṣàǹfààní fún yín ni ìyẹn pé igi tẹ́ ń lọ ń bọ̀ yìí àti òkè tẹ́ ń lọ ń bọ̀ yìí ṣé àǹfààní kan wà tó lè ṣe fún yín ni ìfẹ́kùn ẹ̀ lè ṣàǹfààní wọn kánẹ́bí takò wọn kó gbógun tiwọn lórí ilé bẹ́ẹ̀ náà ni àánú mọ sọ láwọn èyí tó gbajúmọ̀ lọ́dọ̀ tiwa ń bì pé sókè olúmọ sókè ìgbẹ́tì sókè sóbí àtàwọn ó sókè ìbàdàn àtàwọn òkè míì táwọn èèyàn ń bọ lé èso lè ṣàǹfààní fún wọn ni àwọn tí wọ́n lọ igi oríṣiríṣi igi kọ̀ọ̀kan láwọn rí náà ìlú kọ̀ọ̀kan tẹ́ pé nídìí orò ìdí ìgbàlẹ̀ tẹ́ mọ̀ lọ fi nǹkan kọ́ bẹ́ẹ̀ tẹ́ mọ̀ lọ pa nǹkan sí díẹ̀ àmì igi osè àmì igi ìrókò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ táwọn èèyàn mú ní ààyè ọ̀wọ̀ léni hábì wọn pé ṣé igi yìí lè ṣe àǹfààní fún yín ni yóò lè ṣe àǹfààní fún yín torí pé ẹ̀dá ọlọ́run ọba ni ọlọ́run bá subhanahu wa ta'ala ní kí ànágbà Muhammad sallá kó tàkà wọn tó ń bọ́ gí tó ń bọ́ òkè bẹ́ẹ̀ náà ni odò náà tó pé inú ẹ̀dá ọlọ́run lòun náà a sọ fáwọn ọlọ́sùn tí wọ́n lọ ń bọ̀ sùn tí wọ́n lọ pa nǹkan síbẹ̀ tí wọ́n lọ ń ṣe àyájọ́ rẹ̀ pé kí láǹfààní tọ́sùn lè ṣe fún yín tọ́sùn lè lè ṣàǹfààní fúnra ara rẹ̀ ni kò jẹ́ pé ní gbogbo àwọn nǹkan yìí ìranù ní pàǹtí ni ìdọ̀tí ni ntí èèyàn ò gbọ́dọ̀ mọ déédéé ẹni torí pé ẹ̀bọ ni kì í ṣe ìjọsìn fún ọlọ́run ọba ọba àlèkè ọlá anábìàmù sọ̀rọ̀ sọ́lá ó wá sẹ́nu hadithi tí bàbá tó kóòtù fún wa ń bì ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú àwọn sọ̀hábà láti fi kún ọ̀rọ̀ yìí lẹ́yìn pé ànífẹ́ à ń bọgi à ń bòkè à ń bòrùn à ń bòsà gbogbo ilé ntí kò bá mu ni tó sì yẹ kí àwọn èèyàn kí wọ́n sá fún. kí ni nǹkan tí wọ́n sọ ń bì náà ni hadithi àbíwákìdí aláìsí ìkan nínú àwọn sọ̀hábà tó gba hadithi yìí wá a ní arákùnrin nínú àwọn tí wọ́n gba islam nígbà tí anábì àfọ̀sọ̀ sọ́lá tó padà wọ ìlú mọ́kà ní gbàdọ̀ padà kọ́ńkà mọ́kà ní nǹkan bíi ọdún kẹjọ lẹ́yìn ìjírá ni arákùnrin gba islam ó أبي واقد الليثي ليثي رضي الله عنه قالوا خرجنا مع النبي صلى الله عليه وسلم إلى حنين أني أجاد قالوا النبي لسي ogun kan táǹpẹ̀ ní Hunain ààyè ní jẹ́ Hunain orúkọ ààyè náà fi wá sọ ogun so eléyìí náà ní ọ̀pọ̀lọpọ̀ bọ́ ogun tánàbí jà bó ṣe wá okọ̀ ààyè ti ṣẹlẹ̀ mọ́ sábà ti ń sọ àyè ní jẹ́ badr gazwatu uhud àyè ní jẹ́ uhud gazwatu tabuk àyè ní jẹ́ tabuk rẹ̀ náà wà lélẹ̀ pé abánabi lọ sí hunain Allah subhanahu wa ta'ala náà ti mẹ́ńsàn gbólóhùn inú suratu tawba pé wa yawma hunain lọ́jọ́ ogun hunain ó ní àwa náà tẹ̀ lánàbì lóògùn yìí lẹ́yìn wa nahnu hudafa ahdi bi kufrin ṣùgbọ́n nígbà tá a pànẹ́bí lóògùn yìí àwa ṣẹ̀ṣẹ̀ kúrò nínú kúfòrò ni ìyẹn pé ní àwọn ìràlẹ̀ lálẹ́ nǹkan yìí ó wà lọ́dọ̀ ẹlòmíì tí ó ti tán àwọn àbítẹ̀lá níbi lọ ogun Hunain wọ́n lè ní mùṣìríkí náà ṣe dọ̀rọ̀ Abu Layth al wọ́n ní àwọn ẹlẹ́bọ wọ́n ní ìgbàlẹ̀ wọ́n ní igi kan igi ṣe yàkùfúnà ìndáhà tí wọ́n á máa kójọ sábẹ́ tọ́tí sọ́tí ilé orò tọ́tí sọ́tí ilé ìgbàlẹ̀ wọ̀yẹ̀nù tún nàbí yà àtìlẹ̀ hátàhùn ara tí wọ́n tó ń ṣe ń bẹ̀ ni pé gbogbo nǹkan ìjà wọn gbogbo nǹkan ìjà wọn tí wọ́n fi ń jà ibẹ̀ náà máa kó sí gbígbà pé ilé orò tá a fi ààrẹ ni ìpè òǹdè ni ìdà ni ọkọ ni gbogbo nǹkan ẹja fi sílé ìgbàlẹ̀ kó mọ jẹ́lé ọ̀wọ̀ kó jẹ́ pé àti rẹ́ ẹni tó bá kàn èrè kò ní yé àmọ́ fi nǹkan ikọ́ síbẹ̀ ìkọlù láha záàtò àdùá ọ̀pẹ ó kọ tán pé nu ilé orò ilé àsokọ́ àbú wákìdí láìsí ó ní àwọn kèfèrí àwọn mùsùlùkí wọ́n nírú nǹkan báyìí wọ́n ní igi ìgbàlẹ̀ kan tí wọ́n máa kójọ sí tí wọ́n á fòye nǹkan já wọn wọn a máa fi pamọ́ síbẹ̀. famarọ́ọ̀rì náà bí sídìrọ̀ àwa náà wá ń tẹ̀lé ànábì lóògùn yìí àwa náà wá rí irúgi sídìrọ̀ kan fọ̀kúlì náà làwọn sọ fánàbì kò yá Rasulullah ìrẹ́ òjíṣẹ́ ọlọ́run ìjà lánà ráàtà ànúwà ọ̀pẹ́ni jẹ́ káwa náà nílé àsokọ ilé oró báwọn kìfèrí sí ni yìí kama láhùn ráàtà ànúwà ọ̀pẹ́ni gẹ́gẹ́ báwọn kìfèrí náà ṣe ni ẹ kíyèsí tí bàbá yìí sọ wájú pé àwọn kan náà ṣẹ̀ṣẹ̀ jọ ìsìláàmù pẹ̀lú àwọn tó yẹ pé ní àtẹ̀tẹ̀ wọnú ìsìláàmù ni ó fi pé ní tẹ́lùmí bá béèrè irú nǹkan báyìí gbà wọn ó lè mọ́tì mọ̀ pé kò dá nínú ìsìláàmù. àwọn wá béèrè pẹ̀lú ọkàn ipa àwọn kèfèrí àwọn náà ní ilé ìgbàlẹ̀ tó ń fi nǹkan kọ́ yìí nǹkan ro wọn ni wọ́n ń fi nǹkan ìjà wọn kọ́ bẹ́ẹ̀ kí nǹkan yìí kó wá jẹ́ nǹkan agbára fún wa ó yẹ ká náà ní nǹkan agbára kété pé káà lè bá ọmọ bíi sẹ́bọ̀ ṣùgbọ́n káà lè bá fi dìfẹ́ǹdì ẹ̀sìn ni. wọ́n rí kúẹ́sì ilé lọ́dọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa sallam Muhammad sallallahu ní subhanallah anábì sáfọ̀mọ́ ọlọ́run torí pé ó gbọ́n tó jọni lójú eléyìí náà jẹ́ kọ́ fáwa náà fáwa ní tó jọ wá lójú ah subhanallah ẹ̀rí. Eh, ilé wa ní alukur'an bẹ́ẹ̀ ọ̀kọ́lù takọ̀tà rahman ọ̀kọ́lù takọ̀tà allah wàlàdà ọlọ́run láwọn àkẹ́rọ lọ ń lọ́mọ ẹ̀rọ tó jọ lójú nínú subhana mímọ́ ọlọ́run ọlọ́run ò lọ́mọ bákan nígbà tí ọlọ́run bá sanu wa ta'ala tí ó sọ fún anabi wa isa alayhi salam anta qulta linnasi ittakhidhuni wa ummiya ilahayni min dunillah tí wọ́n lọ́n sọ fáwọn èèyàn pé ẹ máa sìn mí ẹ máa sìn isa ẹ máa pe jésù ẹ máa pe mariam kíra anabi musa sọ ìgbà tọrọ anabi isa sọ ìgbà tọrọ ìjọ lójú wọn ni subhanallah subhanak mímọ rẹ ọlọ́run wọn pe téèyàn bá rí n tó jọni lójú fún tá a sọ àfọlọ́wọn bá mọ́ rárá eléyìí ò rí bẹ́ẹ̀ rí kẹ́ẹ́ pé tí ò rí bẹ́ẹ̀ ni kásì pé nǹkan dáadáa náà tó jọni lójú àáfíà mi ìjọ̀jú hàn ká mọ́ ọlọ́run tó ṣe léyìí ṣùgbọ́n eléyìí tí àwọn kẹfìrí ń béèrè fún nǹkan ẹjọ́jú pé ah, ah irú eléyìí ló wá dá kí mùsùlùmí tó máa béèrè irú nǹkan báyìí ànábì ṣe àfọ̀mọ́ ọlọ́run nígbà tí wọ́n sọ irú nǹkan báyìí ó sì jọ ànábì àwọn ọ̀dọ̀ sọ́lá lójú pé èwo lè a tó ń tọ̀ yìí èwo lè a ń béèrè yìí ànábì wọn sọ fún wọn pé kólítùn ń tẹ́ ẹ sọ yìí kàmá kọ́lá musa ìyẹn pé ntẹ sọ ìjọ ntí àwọn ọba ní israẹli sọ fanabi wa musa kíni sọ ẹni ìjì alana ilahan kama lahum ali'a nígbà tí anabi wa musa alayhi salam ti ọlọ́run ní kí ó ṣẹ́gun fìràhùn tó sì rán àwọn ọba ní israẹli kó kú lábẹ́ fìràhùn tó sọdá omi tán tí ń kó wọn lọ wọ́n yìí sọdún mi tán náà rí àwọn kèfèrí kan tí àwọn ń bọ igi bọ̀pẹ̀ tí àwọn tó mú nǹkan míì tán kójọ sí díẹ̀ tó tún pè lẹ́sìn. àwọn tánábì Musa ṣẹ̀ṣẹ̀ kó là nínú ẹbọ bó ṣe ráwọn kèfèrí yìí tẹ́bìrì lọ́wọ́ Musa ni pé ìjà alánà ìlàhán kàmáàláhùn àlẹ́ à jẹ́ káwa náà tún náà nǹkan mìíràn táàtò máa sìn bẹ́ẹ̀ àwọn kẹfẹ́rí yìí ṣe ni jẹ́ ká náà ní nǹkan mìíràn táà máa wárí fún ẹ máa wo nǹkan àwọn tí ànábì ọlọ́run kó kúrò ń bí ẹbọ kí wọ́n á sin náà nìkan tún rẹ́ lẹ́bọ òkè jẹ́ káwa náà rí ká tún ní nǹkan mìíràn táàtò máa gbalẹ̀ táàtò máa sin òkúta táàtò máa sin kò yẹ ká ní gbogbo òdà mọ́ kò yẹ ká pa gbogbo ọ̀rọ̀ yìí tì gẹ́gẹ́ báyẹn náà ṣe máa ń sọ lénìí káwọn náà ní táwọn dè mọ́ra táwọn gbẹ́mí lóògùn láwọn dán anabi musa alayhi salam ó ní innakum qawmun tajhalun aláìmọ̀kan nìyí àbí àìmọ̀kan olótó kéèyàn dédi tawhid kó mọ́lọ́n ìmọ́lọ́n lẹ́kọ̀ọ́ ká máa ṣàlàyé ìmọ́lọ́n lọ́kàn fún kó tún máa padà sí di pé ẹ̀ka tó láwọn nǹkan táwọn sọ̀rọ̀ ẹ̀ka tó láwọn ilé ìgbàlẹ̀ kan ẹ̀ka máa pọ̀ òrò rẹ̀ àìmọ̀kan ni anabi musa alayhi salam kun innakum qaumun tajhalun allahi makani inna haula'i mutabba mutabbarun ma hum fi ẹ ráwọn ẹlẹ́bọ tẹ ẹ rí tẹ kó jọ síbi òrò yìí anu ni tí wọ́n ń wa batilu ma kanu ya'malun ìparun anu ni tí wọ́n ń ṣe Ọlọ́run nígbà ń jìyà lérí eléyìí tí wọ́n ṣe nígbà táwọn ìyàn kan nínú àwọn mùsùlùmí tẹ́sẹ̀ ìgbà tó béèrè irú ilé lọ́wọ́ ànábì náà pé káwọn nílé oró bẹ́ẹ̀ kẹfìrí ṣe ni àyà yìí ni ànábà àmọ̀fọ̀sọ̀ sọ́nà ló wá kà fún wọn. ó kà fún wọn pé àá irun tẹ́ sọ yìí ẹjọ́ ní tí àwọn bàní ìsirahìlì náà sọ fún Musa ṣe jẹ́ àná tó ní nǹkan mí ibi ilé oró tààtò máa kójọ sí lẹ́yìn ìgbà tó ti gbẹ̀sìn. ànábà àmọ̀fọ̀sọ̀ sọ́nà wa búra ara ọ̀nà tá a fi ń búra nu àìní alálẹ̀ ilẹ̀ yìí àìní ilẹ̀ tí wọ́n sùn lé àìní ògùn gbọ́ àìlọ́yà gbọ́ àfọlọ́nbúra àbí núròyìn ọlọ́run àtọ̀kẹ́ núròyìn ọlọ́run náà ni pé ẹ̀mí wa ọwọ́ rẹ̀ ló wà anabi ani wa lẹ́bi nafsi ìbìyẹ́dì òfẹ́ni tí ẹ̀mí mi wà lọ́wọ́ rẹ̀ mo fi búra látàrí kàbọ̀nà sunnata man kana qablakum ibùmí sanana man kana qablakum ẹ̀ máa rìn lànà wọn tí wọ́n ti gba wájú yín nítorí bá ti rí pọ́n ṣe lẹ́yìn náà fẹ́ ṣe ìyẹn pé ọ̀nà ìkẹ́ ọ̀nà ọ̀là tọ́lọ́ wa gbé wá báyìí tánàbí ṣàlàyé fún yín kò ní tó yín ẹ tún máa wo ohun táwọn míín ṣe ìrẹ̀ lànà bí n sọ fún àwọn tí wọ́n béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ pé ajá ah, náà tún nílé ìgbàlẹ̀ pé ah, mo mú táwọn ìdí wá fún yẹn tó béèrè ilé ìgbàlẹ̀ kan bí anábì musa náà ṣe mú táwọn ìdí wá fáwọn ọba ní ìsirayẹ tán náà tó táwọn kèfèrí ń ṣe ìkọ́ṣe wọn lẹ́ẹ̀fẹ́ máa ṣe ànábì bọ́ra lórí pé ah, ìṣesí ni pé ẹ máa wò kọ́ṣe àwọn tó ṣíwájú yín ẹ máa fẹ́ tẹ̀lé ìlànà wọn afẹ́wà kódà bí kódà ní sísẹ̀ntẹ̀lé tìtọ́ bá ti ṣẹlẹ̀ inú fẹ́ ṣe ó dáa àbí kò dáa ẹ fẹ́ ṣe nítorí bí sọ yìí gan ní ìṣẹ̀lẹ̀ láwùjọ wa lé ni ẹ máa ṣàlàyé ìmọ̀lọ́run fẹ́ lómi yóò máa béèrè pé ó yẹ kẹ́ máa fún wa ní táàmù dìmọ́ra ẹ̀káwa náà ní ilé orò kan kódà ó lè máa fa àwọn olóró ṣe lẹ́rìí ó lè máa fa kẹfẹ́rí ṣe ẹ̀rí ẹ̀káwa náà kí a máa kójọ sí di omi kan ìdí odò kan ṣe bá wọn tẹ̀lé ṣe máa ń lé tí omi ó lè máa fi yóò ṣe ẹ̀rí ẹ̀káwa náà kò yẹ ká dúró lásán ká máa pa nǹkan sí nǹkan kan ká láǹṣẹ́ tutù káwa kan máa pè ní nǹkan míì bóyá làá pè ní gẹ́gẹ́ báwọn kèfèrí náà ti ń pa nǹkan síbòmí ara àwọn èèyàn míì lè nínú ọjà àwọn mùsùlùmí náà wà ń bẹ̀ o láti náà fẹ́ ṣàdúrà àdúrà náà pé ṣùgbọ́n ẹ̀mọ́ rì nǹkan mọ́lẹ̀ ni eléyìí tí ò sí èméjì ẹ̀bọ ni ni pé ìlànà àwọn tó ti nù là ń tẹ̀lé o ní tánàbí wa mọ̀sọ̀rọ̀ sọ́lá tó mú wa fún àfẹ́ rí mu ìlànà bọ́gìbọ̀pẹ̀ tánàbí wa takò torí pé àtọ́ béèrè lọ́wọ́ rẹ̀ ń jọ yìí pé káwọn ní irun tán kẹfẹ́ rí ànábì takò wọn ni àwọn ìṣèjọ kò yẹ pé àyè máa tẹ̀lé lánàá àwọn tó ṣíwájú yín ní ṣíṣe ń tẹ̀lé hátà làwọn dákàlù jọ́rọ̀ dọ́bìn dákàlù tó mọ́ o kó àtọ́ bá wọnú ilé aláǹgbà àbí ilé agéléntí nínú àpáta tó fún pé làwọn tí wọ́n ti ṣíwájú yín ṣe ẹnu fẹ́ tẹ̀lé wọn. àwọn sábà wọ pé irú àwọn èèyàn là á tẹ̀lé tó bá wọn. àwọn ilé tí àwọn Yẹ̀húdí àti nàṣọ́rọ́ tí àwọn Júù àti kírísẹ́nì àníbi ní tatún ni ò bá jẹ́ rí ò bá sàwọn tatún ni ò bá jẹ́ ẹni àwọn tánàbí ti sọ kalẹ̀ ní ìṣẹ̀ láàrin wa lẹ́nu ìlànà tí ọlọ́run fi rán ẹbí ò tọ́pọ̀lọpọ̀ mùsùlùmí lẹ́nu àfikún ohun tí kọrin yóò ṣe pé àwọn kírísítẹ́nì yẹn ìtàn máa ń ṣe nìyẹn ó yẹ ká mùsùlùmí náà máa ń ṣe ẹ̀rí ó yẹ pé nǹkan tí wọ́n ń ṣe mí ẹ̀bọ ni àrẹ̀ntàn ń gbómi káàkiri fọ́tò ṣé o mara báwọn olóńtà náà ti ń dé òǹdè mara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìlànà táwọn èèyàn tí wọn dúró déédéé tẹ́jẹ́ lẹ́bọ̀ rìn táyà ní mí náà ń ṣe olùkọ́ páwọn wà nínú Islam eléyìí ewu ni tí ò bá mu ni nígbà tọ́nà ọba sùfàánà wa tààlà tó ti ní ká mọ ọlọ́run ọba àgbọ̀dọ̀ tó ṣe nǹkan mí náà mọ̀ torí pé ìsìn nǹkan míì ìbá iṣẹ́ tọ́lọ́mọba sùhánù àtàrà tó fẹ́ràn náà dìjẹ́ tí ó wá bá wa à ń bàjẹ́ lára tiwa ni o iṣẹ́ ò lè bàjẹ́ nígbà à ń bàjẹ́ torí ẹni tó bá kírun tí tún bá wọn lọ gbalẹ̀ tọ́jọ́ ń ṣe eégún tọ́jọ́ ń ṣe ọ̀yà tọ́jọ́ ń rí nǹkan ní ìmọ́lẹ̀ láàyè wọ́n náà fi ń ṣe tutù ni àbí wọ́n fi ń ṣáájò ni gbogbo tó kàn pé ẹ̀bọ náà ni ó mọ̀ jẹ́ torí pé ní ọlọ́mọba sùhánù àtàrà kò fààyè nǹkan tí ò bá mu ni anábàmùsọ̀ sọ́lá wọ́n jẹ́ kó yẹra ń bi pé àwọn èèyàn wọn ní nítẹ́lọ́rùn lórí ìsìláàmù tó wà lọ́dọ̀ wọn bí ká tó máa bẹ̀jú wọn tó wà lọ́dọ̀ kọrin yó kó yẹ káwa náà máa ṣe ká tó máa bẹ̀jú wọn tó wà lọ́dọ̀ ojú ká máa ṣe ká máa tó wà lọ́dọ̀ bọ́gì bọ̀ pẹ̀ àwọn tó ń bòkè tó ń bọ odò tó ń bọ òrùn tí wọ́n ń bọ́gì kí ó yẹ káwa náà níbi kan ẹlẹ́rìí táwọn èèyàn lé ní alẹ́ nígi kan àmì ọlọ́run à ń bẹ̀ tẹ́sí máa lọ bẹ̀ eléyìí ìlànà ẹlẹ́bọ ni ìgì kankan láìláì ńlá kókọ́ ńlá lè fà mí jáde lára rẹ̀ kò mí pé igi yàtọ̀ sí igi pé a máa lọ bẹ̀ ẹ̀rí ara àwọn wọ́n lọ ẹni ọlọ́run kan kátó wá sọ pé ní ọlọ́run kan ẹni tí wọ́n ń pè yín náà sìn oníbídíà ni aládàádáálẹ̀ ni náà ṣéwù kan wọ́n ń bẹ̀ àwọn èèyàn sì ń rọ́ lọ ìbílẹ̀ fi mọ̀ pé àwọn èèyàn jìnà sí ti ń jẹ́ ìsìláàmù òdodo ẹ̀rí anábì àwọn ọ̀sọ́lá ó tako ìtàwọn sọ̀hábà béèrè ń bí torí pé àwọn tí wọ́n béèrè yẹn rò pé tó dáa ni èmi kò dà lẹ́yìn ìgbà tí yẹn ti gba ìsìláàmù àgbọ̀dọ̀ wo tẹ́lẹ̀ bó ń ṣe àgbọ̀dọ̀ wo òkè kan òrò kan lẹ́ ń bọ tẹ́lẹ̀ ẹ̀rí kò sí mọ́ eléyìí náà wá jẹ́ ẹ̀kọ́ tó yẹ káwa náà kọ́ torípé ẹ̀rọ pọ̀lọpọ̀ yẹn lénìí yóò tún dúró lórí táwọn bá pẹ́ yẹn tá a sì ti bá pẹ́ yẹn ká dànù tán tó bá jẹ́ bọ́ ní gbogbo ẹ̀ pátá ẹ̀ dànù èyí ni ọlọ́run subhanahu wa ta'ala sọ fún wa pé ìdókòlò òfin sílẹ̀mì káfà tẹ́bà wọn ní islam ẹ wọ lódìndín ni lódìndín pátápátá àti orò léni àti ẹ̀ẹ́ nǹkan kan tẹ́ ń dè mọ́ra ni àti nǹkan kan tẹ́ máa ń pè ní lógèdè gbogbo ẹ̀ pátálẹ̀ gbọ́dọ̀ jùlẹ̀ fún Islam torí pé tẹ́yìn bá ti gba Islam kò gbọ́dọ̀ ní àwọn nǹkan báyìí ní lẹ́gbẹ̀ẹ́ mọ́ kò gbọ́dọ̀ sí lára rẹ̀ mọ́ náà bákan náà ilé náà tún jẹ́ ẹ̀kọ́ láti mọ ewu tó wà ń bi ìmọ̀ lọ bọ́gí ìmọ̀ lọ fi nǹkan kọ́ lábẹ́ gí ìmọ̀ mọ́gì kan nígbàlẹ̀ ẹ̀rí kódà àgbọ̀dọ̀ dàdí sọ́kẹ̀ pẹ́yàn igi kan ó yàtọ̀ sáwọn igi yòókù kíní kan ìbáríkà wà ń bẹ̀ ká máa lọ fa rárá rárá bẹ́ẹ̀ni kúkàtì ẹ̀ wá kọjá agi tá máa lọ bí sàárè ẹnìkan sàárè ìṣèwù lágbájá ojú orí rẹ̀ ká máa lọ jù nǹkan síbẹ̀ gbogbo eléyìí ẹ̀bọ ni ìyẹn ló fà tó jẹ́ pé ní Umar ibn Khattab radiyallahu anhu ní ayé rẹ̀ ó gé igi kan tá ń pè ní sájà tó dodo wa abẹ́ igi yìí ni anábìá muhammad rasulá àtàwọn sọ̀hábà náà ti múlẹ̀ náà ti jẹ́jẹ́ pé àwọn ó jà lórí ọ̀rọ̀ ìsìláàmù nígbà tí wọ́n fẹ́ wọ mọ́kà tí wọ́n dára padà nígbà tí wọ́n gbọ́ pé wọ́n ti àwọn tó bá nàbí múlẹ̀ lábẹ́ igi ọlọ́run mẹ́ńṣán abẹ́ igi ẹnu sátúlù fatẹ̀ àwọn tó bá nàbí múlẹ̀ ń jọ yìí tọ́lọ́ ti sọ pé a ah, bọ́kàn wọn ṣe rí náà náà láwọn jà fún ìsìláàmù àjẹbí one thousand four hundred igi yìí lẹ́yìn ìgbà yàrá ah, àwọn ẹ̀tọ́ ń kọjọ tó ká ìjẹ́ alálùbáríkà ní àwọn tọ́lọ́ ń yọnu sí abẹ́ igi tí wọ́n wà ní wáyé pẹ́ lómìnà wa lọ ń jòkó síbẹ̀ nítorí pé ah, aya Ridwan aya eh, ìyọnu sáwọn sọ àbá ibi tó ti sọ kalẹ̀ nígbà tí ọmọ rò pé àwọn èèyàn ti ní àdìsọ́kàn tí ò dáa síbi yìí ọmọ rò lọ gé ni kí ló ń gbé ra pé kò sí igi kan tó yàtọ̀ sí igi kọ́lá tó ń ti bọ́ọ̀lù ti sọ àyà ìka lẹ́nu pé abẹ́ igi yìí làwọn èèyàn kan wà tí mo ti yọ nsọ kò jó kò sọ́ di ń táwa sọ di ilé orò kò sọ́ di ń táwa sọ di ìgbàlẹ̀ ká tó wá sọ pé gita àti ẹ̀mọ̀ ó ti jẹ́ tá kàn bá ń bẹ̀ bóyá náà sì la gbìn gan tó ra pé àgbẹ̀tọ́ tó tóbi ó tún wá fẹ́ di pé àwa náà tá a náà látùn máa kójọ síbẹ̀ láàrin ní ààyè ìjọsìn gbogbo eléyìí tí kò bá mu ni. bákan náà eléyìí tó jẹ́ ẹ̀kọ́ fún àwọn èèyàn gidi tọ́jú àwọn ẹni ọlọ́run tọ́jú àwọn àfáà gidi ká máa tilẹ̀kùn ẹbọ fáwọn èèyàn tó bá dé pé àwọn èèyàn ti ní àdìsọ́kàn tí ò da sáàyè kan gẹ́gẹ́ báwọn èèyàn ti fẹ́ ládìsọ́kàn tí ò da sáàyè ibi táwọn ibi tètè tí gẹ́gẹ́ báwọn èèyàn ti fẹ́ ládìsọ́kàn tí ò da sí táwọn èèyàn rí láyé musa tí musa tètè tí pé ah, ẹbọ ní táwọn eléyìí ṣe tó fẹ́ jọ yín lójú yìí bẹ́ẹ̀ ni làwọn àfẹ́sìn gidi náà gbọ́dọ̀ jẹ́ táwọn àdìpá ah, táwọn yẹn fẹ́ mọ ṣe yìí ibi tẹ́ ń lọ yìí tẹni sáré ẹ ń lọ eléyìí pé ẹ ń lọ ṣe fìyàrá lásán mọ́ ẹ ti mú ní tí ò dáa kó tẹ̀ tilẹ̀kùn bẹ̀ tọ́ ẹ̀pọ́ tí ńlá di sọ́kàn tí ò dáa séèyàn kan ah, ẹni tẹ́ ńlá di sọ́kàn sí olóyè tí kò pẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ o ẹ̀ ti ń kọjá àlà kó tètè tí káwọn yẹn tó jìnnà ṣùgbọ́n àfa burúkú àwọn ganan tó máa ṣèyàn lákin pínpín àwọn ẹni ọlọ́ni àyè tó dáa ni àfààní bá yẹn ṣe tutù sínú ọjà tóníkan lọ mú wà wọn bọ̀ rìn nǹkan mọ́lẹ̀ gbogbo eléyìí ìmọ̀ ọ̀fẹ́ bọrin lẹ̀ ni ẹ wá rí tẹ́yìn bá takò wọn pé ní a ìtẹ́ ń ṣe yẹ ẹbọ ni kò yàtọ̀ sí táwọn olóró àwọn eléégún ń ṣe kò yàtọ̀ sí táwọn ọlọ́tún ṣe kò yàtọ̀ táwọn táwọn ọbàtálá ń ṣe àwọn ẹlẹ́yọ̀ ń ṣe wọn á kíni àwọn tán fún wa gan-an àwọn ènìyàn ọlọ́run làwọn náà àwọn náà a'udhu billah irú bó lòun ti kọ́ tiẹ̀ anábà àbúṣọ̀rọ̀ sọ́lá kò fún yẹn ní irú làlẹ́ ó tilẹ̀kùn rẹ̀ fún wọn ìbí lẹ́ ti mọ èèyàn rí yàtọ̀ sí yẹn bí ẹni rí tó bá rí pààyàn fẹ́ lọ́n bí àná yóò kọ́ tiẹ̀ yóò tilẹ̀ kúrò àpẹ́jẹ́ pọ̀ náà wàá bá pé àfà àfà náà ní nǹkan àṣírí kò sá àṣírí kan ìpè ká ń tọ́nà òfin lánàá bá àbúṣọ̀rọ̀ lọ ṣùgbọ́n ní ibi ìgbàni látara tó fẹ́ gbà lọ́wọ́ wọn eléyìí àwọn náà fa sábà bí ìfọn ẹbọ káláwùjọ so ká kíyèsí dáadáa ká mọ ru ẹni tá a sùn mọ́ ká mọ ru ẹni tá a tọ̀ ká mọ ru ẹni tá a gbọ́rọ̀ rẹ̀ ká mọ ru ẹni tó yẹ pé tí nǹkan bá dàrú mọ́ wa lọ́wọ́ tá a lọ gbé bá kọ́ yẹ pé tí ó fi kún nǹkan wa ni àmì ẹlòmíì tó yẹ pé nǹkan díẹ̀ ni tó ṣẹlẹ̀ sílé nìfipá látara ìgbàgbọ́ ẹ̀ tó kéré àti pé kò mọ ibi tó yẹ kóun yà sí ọlọ́bọ́ sáwọ́dọ̀ àwọn ẹni ibi lẹ́ni ọdún pé nǹkan kan láwọn fi lọ́ọ̀rì mọ́ sọ́ọ̀bù rẹ lọ́ọ̀rì mọ́ wájú ilé rẹ ibì kan lọ́ọ́ lọ pa nǹkan báyìí sí nǹkan báyìí lọ́ọ́ fira lára wọ́n á lọ jù sí oríta mẹ́ta báyìí gbogbo orú nǹkan báyìí ń ṣẹlẹ̀ ẹ̀rí tó yẹ pé lórúkọ ẹni tó pera rẹ̀ ní babaláwo ní lọ́ọ́ bá ní kò bá tó sàn díẹ̀ pé babaláwo ní tó gbé fún ọ náà nì ṣùgbọ́n ẹni tó yẹ pé lọ́ọ́ bá bẹ́ẹ̀ pa àfáàní ló pera rẹ̀ eléyìí ni tó burú jù ẹ̀rí láfi sọ fáwọn èèyàn wa àwọn ìyá àwọn bàbá wa nínú ẹ̀sìn kí wọ́n mọ tán ń ṣe kán lọ jòkó síbi tán ti ń sọ̀rọ̀ ọlọ́run kán mọ tó tọ́ àti tí ò tọ́ lóòótọ́ ni pé gbogbo akọ́là ajá àfa kò rọrùn bá pé gbogbo alájà àfa ò ní ní ṣùgbọ́n gbogbo apáta la gbọ́dọ̀ tá ń ṣe nínú ẹ̀sìn bó mọ̀ tá a bá lọ lé kéwú ká gbé a gbọ́dọ̀ jòkó lọ́dún pẹ̀lú bàmú sílánà àwọn ẹni rí ká lọ gbọ́ ohun tó tọ́ fún wa ká ṣe inú ẹ̀sìn ká lọ gbọ́ ohun tí ò tọ́ torí pé mi ò kéwú n ò lọ́lé kéwú kìí ṣe ẹ̀rí fáwọn nǹkan kan tá a bá ti ṣe tán ẹni tó lọ ń ṣe bọ́ǹsì tó ń torí pé òun kéwú ni kìí ṣe ẹ̀rí fún o torí pé ó gbọ́dọ̀ lọ dọ̀ àwọn àfáà gidi tí wọ́n ṣàlàyé ti ń jẹ́ bọ eléyìí lẹ́bọ eléyìí tàfíìd eléyìí ni bídíà eléyìí làdádálẹ̀ Muhammad sallallahu alayhi wa alihi wa nínú ojúṣe kálukú ni ìyẹn náà fi ní ìmọ̀ ó jọ́ràn yẹn lórí gbogbo wa irú eléyìí tán ló jọ́ràn yẹn ni pé gbogbo tí a bá ti ṣe nínú ẹ̀sìn agbọ́dọ̀ nímọ̀ nípa rẹ̀ kódà bá a lọ lè kíw ẹ̀wà rí ká kọ́ mọ̀ lọ rẹ́rẹ́rẹ́ kó pọ̀ kádà fún oníwàásí kádà ẹni tí ń ṣe kútùbà kádà ìmọ̀ọ́mọ́ àgbà eléyìí kò ṣe gbogbo èèyàn ni ó ṣe yìí ṣùgbọ́n ètò ojú ṣe tiwa náà ká má fi falẹ̀ ká má lọ kó sí páńpẹ́ àwọn ẹni bí tó yẹ pé ẹbọ ni wọ́n máa gbé fún wa ṣùgbọ́n lórúkọ nǹkan míì náà máa pè lórúkọ ètùtù ni lórúkọ sàárà ni lórúkọ ájò ni lórúkọ kò yẹ kéèyàn dákẹ́ sọ̀rọ̀ ara rẹ̀ ni lórúkọ ẹ̀tẹ̀sẹ̀ lébọ ni gbogbo pátipàti báyìí àwọn mi ò máa ṣe tí wọ́n máa gbé fáwọn èèyàn táyà yóò sì máa rí ní bẹ́bẹ́ tí wọ́n máa rí ní tó dáa torí pé lórúkọ ẹ̀sìn náà náà fi fún wọn àáfàá náà pẹ́ra wọn àáfàá yìí sì ṣerú nǹkan báyìí torí pé ẹni tá a tẹ̀lé náà lànà ìgbà ọmọ rẹ̀ òjò tán béèrè ní tó ní í ṣe pẹ̀lẹ́bọ lọ́dọ̀ rẹ̀ wo tó ṣe kọ́dí wọn ni pé irú ìlànà tẹ́ rìn ìlànà tí ò dẹ́rẹ́ lẹ́fẹ́ ní tẹ́ fẹ́ béèrè yìí ó jọ ọmọ nípa ọmọ bàánì sọ̀rọ̀ yìí náà béèrè níjọ ìyẹn pé Musa náà kọ́dí wọn ni nígbà tó béèrè nǹkan ẹbọ tọ́lá àwọn ẹlẹ́bọ tí ìfèsì wọn fẹ́ jọ wọn lójú kọ́dí wọn gbogbo àwọn ànábì Ọlọ́run àwọn ọmọ ni ṣùgbọ́n lẹ́ni irun táwọn ẹlẹ́bọ ń ṣe náà làwọn àfáà mi ò tó mọ̀ gbé fún yẹn ẹ wà lẹ́jà ànábì ẹ̀ fi yíjà ànábì kankan ẹ̀rí arínú ẹni tí ń sọ láwùjọ wa tó ní ẹ ẹ̀rí pé àwọn tí wọ́n ń tẹ́ yẹpẹ́ nítorí fa ni pé nígbà tí wọ́n lọ ń bá wọn àfa nígbà tí Islam dé wọ́n ní gbogbo sẹ́tàn máa ń wo oúnjẹ sí sáwa ní kò dáa mọ́ ni àmọ́ ń lọ wo nǹkan tó wá ṣẹlẹ̀ sí wa nínú ẹ̀sìn tá a gbà ibò láti wá mọ̀ mọ̀ àfa wa ní òkè ẹ̀jẹ̀ afún wọn lọ́nà míì tí ó jọ yìí náà kọ́mọba tó padà sí ìdẹ́bọ̀ wọ́n wá fún wọn pé kí wọ́n máa wo yẹ̀pẹ̀ kí wọ́n fi tẹ̀sùn bá òun tí wọ́n pé torí ẹ̀ náà fi lọ́dọ̀ àwọn babaláwo mọ́ subhanallah ànábì ọlọ́run wo làwọn èèyàn gbẹ̀sìn lọ́wọ́ rẹ̀ tó tún wá fún wọn nílànà ẹbọ kò sí ẹ mọ̀ pé irọ́ ni tẹ́ àfáà yìí ń pa ní tẹ́ wá ní pé náà fẹ́ fi máa jẹun ní tẹ́ fi máa fi máa kan àwọn èèyàn láti máa kóòrò ju báwọn ẹ̀rí ló fi jẹ ló fi jẹ pọn dandan fẹ́ ní kọ̀ọ̀kan tó bá wà nú ẹ̀sìn kó mọ ti ń ṣe nú ẹ̀sìn kété pé gbogbo táìmù wa ká ló fún ká jẹ àmú ká máa yá àyè lẹ̀ láti gbọ́rọ̀ ẹ̀sìn wa tá a bá tá a bá yá àyè lẹ̀ nítorí ká mọ̀ nú ẹ̀sìn tá a bá mọ̀ tá a bá lọ pàdé ọlọ́run yóò jẹ́ ìbàlejò àbúrú fẹ́ni kọ̀ọ̀kan kọ́lọ́mà subhanahu wa ta'ala kó sànù wa kó sàlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa wa sallallahu wa sallam ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in.